وبالحال واليسار وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة عباد الله يقول الله تبارك وتعالى إن أول شيء رجع للناس إلى الذي في مكة مباركة وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حلم البيت من استكبر عليه سبيلا ومن كفر فإن الله ولي العلي العليم يا الله سبحانه وتعالى اللهم بارك لنا واجعل لي يسوع لنا الصراط وفي جنته حقق عليه سوى في ليل حاوية والله عليك فجيب إليك الله يكالك فلا تجمع وأنت لا يجمع فهو إليك àwọn ìsàmì ìlú tójú náà ṣe yẹ wà lọ́wọ́lọ́wọ́. nínú ẹ̀ náà ni ibi tí abẹ́lé kan yìí gbogbo ipa ẹsẹ̀ rẹ̀ tí wọ́n pè ní bàbá mi sọ̀rọ̀ àti nígbà tó ti mọ̀lẹ́. ọlọ́wọ́n bá ti kẹ́lá wá jẹ́ ìwà wípé ẹni yóò tó bá wọnú ẹ̀ tọ̀wọ̀ lólè tọ̀wọ̀ kàánà yìí ó tọ̀wọ̀ ti tẹ̀lé ìpayà báyìí. àbí wípé ọlọ́wọ́ ọba tó ti ti ti lọ́rọ̀ rẹ̀ fáwọn èèyàn láti lè tẹ̀lé ìwò tó jọ ọlọ́wọ́ ọba tó ká lè tẹ̀lé ara nígbà tí ẹ bá ti dàgbà láti tẹ̀lé àjọyọ̀ rẹ̀ ọlọ́wọ́ wa lè ní yóò tó bá ń ka ìdí ìgbàgbọ́ ó ní ó ní lówó ní lọ ọlọ́wọ́ ọba kọ ọrọ̀ kó lọ́dọ̀ rẹ̀ àti kó lọ́dọ̀ gbogbo ayé ìgbà tó dàgbà láti máa rí oríṣiríṣi ọ̀rọ̀ tó pọ̀ lọ́dọ̀ àwọn ẹni ìtajú rere àti àwọn ẹni wọn fi kárí nínú àdébọ̀tọ̀ yìí nínú ìfowó ọ̀pọ̀ yìí nínú àwọn ọlọ́rọ̀ ní ìlú tí wọ́n lọ́ láti sọ tí wọ́n ń sàlàyé fún ni ọ̀rẹ́ ìlànà ẹjọ́ ti hajj àti jíjọ́ rẹ̀ ṣíṣe hajj yìí káàkiri ní sábẹ́ kóró bákẹ́tà á rí ọ̀rọ̀ wọn tó pọ̀ lọ́sí ti sọ́ọ́ dẹ́la ibi ní ìyàbá ti tó ìyàbá ti ọ̀fẹ́ láti lọ sí hajj ìyàbá láti lọ sẹ́ ilé ọlọ́wọ́n bá wọ ọjọ́ nítorí àwọn àkàtì tó pọ̀ èyí tó wá lọ́sẹ̀ tàbí ẹni tó lọ́ lọ́wọ́ àṣìkò ọ̀nà nínú ẹgbẹ́ ti hajj àti ìgbàlejò ìgbèrè rọ̀ṣẹ̀ rọ̀ṣẹ̀ wọn ò dàda àjù èyí tó ti gbọ́ wà lọ́wọ́ رحمه الله ولا النبي صلى الله عليه وسلم قلت الله ذلك على طيبه أن يقام منك تنسك عنه ọdúnwájú olórí rẹ ìjọba ìyá ọlọ́run ọ̀rọ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ pàtó ìyá àdàmà rẹ nínú àwọn àkàtì ìtọ́pọ̀ tó ń jáde báwọn ẹni ìdájú lórí ọ̀rọ̀ wọn pọ̀ lórí wípé àti ìjọba ìyẹn fẹ́ àti káàkiri lọ sí ní sábẹ́ gbogbo yìí kaba mi dàgbà nínú ọwọ́ ọwọ́ náà tún ní hadithi apá wa abdullahi sàǹtàǹtì rọdí ọlọ́run lọ́la àìkúrọ̀ èyí tó wà lóhùn náà ní lọ́sùn àgbàdo rọdí ọlọ́run tààrà apá wa sọ wáyé pé àdé ẹsẹ ẹtara pàpà lọ́sùn fẹ́ hajj ẹ má kú òjì tó ní kọ́ ládọ́lá nípa rẹ̀ ọ ẹ tètè lọ sí tọ́lọ́ bá ti kó dúkìá lọ́kùnrin ẹ má sọ wípé à àdìsí ẹ ti lè bẹ̀rẹ̀ yà sí i alájà ṣébí wọn náà di ọgbàlẹ ọgbàlẹ ọ̀sá ti ìdòwò rẹ pẹ̀lú gbogbo àsìkò yìí ṣé wọn kò kú kankan wà lóyè lónílé òtún wa ni ọkọ ònílé àhà ọ̀yẹ́ kó lè rí bẹ́ẹ̀ kẹ́ẹ̀ bá ti ní owó kẹ́ẹ̀ ti dágbára láti lọ ẹ̀sìn ti lọ ni ọdún lẹ́yìn náà bá sọ̀rọ̀ ní owó ọ̀sọ̀dá àdúgbò ó ní àṣìṣe ẹni ti kẹ́yìn kẹ́ẹ̀ tára bàbà láti lọ ẹ̀sìn torí ẹ̀sìn kan sẹ́yìn kọ̀ọ̀kan kẹ́ẹ̀ tó lè jáwá lójijì òun òtítí àpọ̀jù kó ló lè jẹ dáadáa gbà mí ó lè jẹ dáadáa kó ti fi léyìn ẹ̀mí yẹn kọ́ ìyẹn wò kó fẹ́ kú tọ́wọ́ lè ti rọrùn yọ kẹ̀kẹ́ àwa lè ó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ kó ló lè dájú ẹ̀fẹ́ sí ìnáwó dáadáa kan ìdí àwọn olùkú ti kí sunfẹ́lẹ́ kejì fún àdìgbì fẹ́lẹ́ kẹta fún kápá pẹ̀lẹ́sì àwọn ọ̀fẹ́ mi ìtúlágbára mú bákan náà nínú àwọn akadé ìgbọ̀wọ́ káàbí yìí wọ́n yẹ ká lọ sí i kọ́mọ̀ bàbá ti ṣe láti ìdìbò wa láti gbádùn láti lè lọ sí ìrìn àjò yìí. òun náà lọ gbájúmọ̀ nínú àárẹ̀ ìdìbò بن قيم أو الإمام الإمام النسائي رحمه الله تعالى حديث أقام أبي هريرة رضي الله تعالى عنه ولا النبي صلى الله عليه وسلم في حسين حتى إليه ما في هذا ليس له جزاء قلت ما جزاء يعني جزاء قالوا جزاء لا ما قالوا لا ما قلتوني لا ما ولا لا ما قلتوني يا عباد الله عن الدنيا الكريمة نعم وأنا يا òun láti máa rí ọ̀rọ̀ tó pọ̀ lọ́dọ̀ àwọn ẹni ìtajú rere lọ́dún tó ń tó kúrò wípé kó dà ká sí ìtẹ́ ẹ̀kẹ́bọ̀ fọlọ́ bá kẹ́ ẹ̀kẹ́yẹ̀ fi àmì orí hàn ìyẹn lè máa lọ lóòrèkóòrè ló jẹ́ pé àwọn ẹni ìgbésí kí wọ́n fẹ́ẹ́ fẹ́ẹ́ ló láfẹ́ sọ àwọn iṣẹ́ wọn ó sì jẹ́ àkúlò ní ohun tí wọ́n gbáyé ló tí wọ́n fẹ́ kà wá rẹ̀ nínú tí wọ́n tọ́jú ẹni ẹ̀sùn fọ́sẹ̀ lábàdà bá ọmọ ọmọ àtọ́ rọ́dí ọlọ́mù sàlẹ̀ àti wọ́n ní ọmọ ọmọ jáde jọ rọ́dí ọlọ́mù sàlẹ̀ àti ọwọ́ ayé àwọn èrò kan àrèrè àjò ọwọ́ ń sì yé ìyèmí káàlà àwọn ẹni tí wọ́n tún kẹ́ wọ́n ní bẹ́ẹ̀ àwọn ẹni ìgbà jáde lẹ́nu wá sí ẹ̀ ṣé torí pẹpẹ lọ sí lọ́wọ́ ọba náà lẹsí wá tó tọ ó bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta àwọn ènìyàn náà tó ń gbà lọ kò sí nítorí wọn láti jáde nípa mẹwàá sí lọ́wọ́ lọ wọn bọ rọ ọjọ́ sọ̀rọ̀ àná àwọn àmì wípé tọba jáde báwo ìrùn tí wọn tó kẹ́yìn wọn fẹni tí wọn tọ kalẹ̀ rẹ̀ sí ìjàmbá sábàbà rẹ̀ ní ojú wo ti máa tu pẹ̀lú ọlá tí wọ́n rẹ̀ lẹ́yìn àkójọ ọlọ́run wa tó pa àgbàrá. Àbáwọn ọmọ ọmọ ìgbàlọ́ rọ̀jò ọlọ́run sọ̀rọ̀ àti ọwọ́ àgbà báyìí ni àdìgbò fi ẹni lẹ́sìn ìdí ọmọ bá wù ẹni tẹ lọ́wọ́ rẹ̀ kúra. Ràtúndì sẹ́yìn ti tẹ̀lé ayò òní ní bọ́sílẹ̀ òsì sọ̀kalẹ̀ àyà mi kọjá sí fọ́nà ọba bákan náà wọ́n ti fà tìrẹ mu wọ́n ti wá wọ dáadáa kó tọ̀ ya ìgbà dọ̀la ẹgbẹ́ wa fi tún mi lórí àwọn ọ̀rọ̀ ọkọ̀ rẹ pẹ̀lẹ́ sọ́jà àwọn ẹni ìdájọ́ rẹ ni tọ́jú ní tí ó kúrò lórí mẹ́ta lọ ẹ̀yọ́ ọlọ́wọ́ bá wù ní kẹlẹ́ gbogbo kójọ ní tọ́lọ̀ ọ̀la ara kájẹ́sì má jọ jẹ́ ìpẹ́jọ́ tọ́lọ̀ ọ̀la tàbí ìbílẹ̀ wa látọ̀dọ̀ káà wọ́n ní lọ́dọ̀ àwọn èrò yìí dé o àwọn ẹ̀ka lè gbé ní ọlọ́run tí wọ́n jẹ́ àrẹ̀rẹ̀ àjò ń pa àwọn ẹni mẹ́ta rẹ̀ ẹni tọ́lọ́ sí hajj ẹni tọ́lọ́ sí ọgbọ́n àti ẹni tọ́lọ́ sí àkójọ ọ̀dọ̀ kí ló ń pa àtúntò ìfẹ́ nípa bí ọlọ́run ọba àlejò ọlọ́pẹ̀ wọ́ wọ́n jẹ́ bí ọlọ́run àwọn ẹ̀rọ àti ọlọ́run ọba lẹ́yìn wọ́n máa ń fojú kòkòrò láti fi hajj lọ́mọlọ́mọ àti ìdíkùsí ni wọ́n máa ń ṣe tí wọ́n bá tún lọ tí wọ́n bá tún ṣe láǹfààní wọ́n á tún sí ẹ̀jú láti lọ. wọ́n ti ti bẹ́ẹ̀ wọ́n wò ní pípẹ́ wọn náà lé ní kẹ́kẹ́ àwọn fẹ́ sórí ipa wọn náà jẹ́ ọlọ́run àwọn ẹ̀rí àpapọ̀ ìjọba ìyẹ́rì wọ́n ní àwọn abájúkọ sí wa wípé yìí tó bá já sí pé wọ́n ń nípasẹ̀ ìṣesí mẹ́ta kan ọwọ́ àlórí mẹ́ta kan ló tọ̀ mí jáde láyé àwọn amáwùú lọ́dọ̀ wa pẹ̀lú àkọ́yé ẹ̀kọ́ kọ́ lọ́dọ̀ àdẹ́sìmọ́mọ́ àtọ́lá àtàwọn kéwù rẹ̀ àwọn àbàbọ̀ fún tẹ̀lé bẹ́ẹ̀ wọ́n jẹ́ àgbàtà fún ìṣẹ̀lẹ̀ àlùjẹ́lẹ̀ bẹ́ẹ̀ ọdí ayẹlẹ ẹkọ ẹdí ẹbí fóònù ẹni lórí bí ti jáde láyé ẹ̀dá àlùdẹ́sẹ̀ ni kò ní wọlé ẹni kì òun ẹni tó jáde láti lọ gbẹlẹ ọlọ́wọ́ bá wò ó jọ mi ó dé ní hajj báyìí ọmọ ẹ bá pẹ́ kó jì báyìí kò sì jáde láyé nìyẹn àlùdẹ́sẹ̀ ni dandan fún ẹni bẹ́ẹ̀ kò sì ní wọlé bákan ẹni tó bá tún jáde lẹ́nu tó lọ sí ọmọ yóò dé náà ìdí sí ọmọ rẹ báyìí kò sì kú láyé àlùdẹ́sẹ̀ ni dandan fún tọ̀ àwọn gbẹgẹrẹ para rẹ nígbà tí ẹ bá ti ẹ bá tó máa sọ wọn ó tètè kú mi lẹ́yìn ìdáni kó o tètè yẹn jáde ọ̀run gẹ́rẹ́ bẹ́ẹ̀ kọ́ káwọn ọlọ́run bá wá sí ẹ̀ jáde láyé kábà gbàgbé fẹ́ lọ́ba para rẹ̀ ni o tó fi para rẹ̀ ni o fi wọn lulẹ̀ jàmbá tẹ̀ wọ́n. nígbà tọ́lọ́ ọba tọ́ba fẹ́ kú lẹ́sẹ̀ ẹ̀sẹ̀ tó dá yẹ tí ọ̀fẹ́ wọ náà kí ìwọ rárá. ẹ̀dá dàgbà ẹ̀dá àwọn ẹ̀dá ìdájọ́ rẹ̀ wọ́n rí wípé òṣìṣẹ́ olóore kẹta sáàlì ẹgbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ní hajj. kí ló wà nítorí pé ọlá ti fẹ́ fún hajj ọlá tó tó yìí ẹsẹ̀ rẹ̀ náà ti wú ọ́ ẹgbẹ́ bá ti kọjú bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa bí kí bàbá fẹ́fẹ́ fún hajj ní ẹ̀jẹ̀ dáadáa ju àtúntẹ́sẹ̀ ọlọ́wọ́ bá lọ bí ìlànà ti nítorí ọlọ́wọ́ bá ó sì ṣe déédéé ìlànà nẹ́bí sọ́mọ́ ọlọ́wọ́ àdìsọ́lá kò sí sẹ́kù sí déédéé rẹ̀. ìdí pàtàkì ni torí hajj ni ìjọ ti owó ni ìnáwó náírà fẹ́fẹ́ wọ́n ní arákùnrin kan ó ké sí àmì musa ẹlẹ́mẹ̀sáàlì rọ́ọ̀dì ọgbọ́n sọ̀dáàlì ó lè rí àbọ̀ musa sọ̀dáàlì àárí tó ń kẹ́ ọ́ àti èmi máa fẹ́ ṣe hajj ara mi sílẹ̀ mo ti dàgbà ǹjẹ́ mo rí nǹkan tí èmi ṣe lè dé hajj yẹn bá jì nínú ìṣòro àfáà wọn ló sọ̀rọ̀ àti àyè nínú àwọn ọmọ ọdún wọn àtàbí sọ́nà sọ́ọ̀ àyọ̀kẹ́lẹ́ lọ́dẹ̀ ká sàtẹ̀lé ọ̀fẹ́ ẹ̀ ni o. ṣùgbọ́n ìwọ ló ti mérè ìjọ lágbára ọ̀sùn ẹrú lójú nígbà gbọdọdọ àádọ́rin ọ̀sọ̀wọ́ sàn ó ti wà wà yìí pé sẹ́ hajj ìgòkè gbòdò yẹn gẹ́gẹ́ lásẹ̀ á iṣẹ́ ni o èmi ò rí mu tó bá mi ẹsẹ̀ gbára ní ìlú lọ. àbùsùn dáa nínú àwọn ẹni ìbájúlẹ̀ ìdájọ́ tó sẹ́yìn ó ní gbogbo gbogbo àwọn ọbẹ̀ olórí mo rí pé ìrù ti bẹ̀rù sí olórí. ṣùgbọ́n ìrù ni ara lábẹ́lẹ́ yóò ti ṣiṣẹ́ bí ìrù bá kò sówó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwẹ̀ ẹ̀yin ò ní ìjẹ́kù ní ìlú ní ìdọ́jọ́ ẹlẹ́ láti gbà láti wáyà bí bá ti yọ tó ń lò lù ara lásán lálẹ́ kò sówó bẹ̀rẹ̀ ẹ̀ wá rí hajj ní ìdẹ́wò náírà fẹ́fẹ́ ọ̀rọ̀ ẹ̀yìn kò náà sọ yìí orí kò lọ́wọ́ láti lọ ẹ̀rí wọ́n lọ sí ọ̀kẹ́ bá wa yé ẹ̀rí wọ́n fi ní sọ́ọ́ wípé ṣíṣe hajj. بعد المريضة ليس يستطيع لا يدخل واحد صلى الله عليه وسلم àdìgbé rẹ̀ máa fi sádákà àbáde aa béèrè tó ń béèrè ìgbòkègbodò tí fẹ́ fi fẹ́ àìsàn wàhálà kọ́ ìyíkárí ọlọ́run bá kọ́ èrú níbẹ̀ kọ́ ìgbónára bá kọ́ ọ̀rọ̀ mùsàlì bá kọ́ ìdúkò kọ́ aa kéèyàn ti hajj máa lọ láwọn tóbi jáde pé àwọn ẹni ìdájọ́ ẹni àpẹẹrẹ pọ̀ táàbù wa nípa wọn bí wọ́n ti pọ̀ ní àìsí ìṣètò àti ọ̀wọ́ra tó àkóso ìbàdàn ẹ̀ṣọ́ láti ìrọ̀lẹ́sìn wọ́n ti sáà الحمد لله ولي التوفيق ولا عدوان الا على الظالمين اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله عباد الله اتقوا الله في سركم وجعل bẹ lára àwọn ẹsẹ̀ lágbèrè nípa pípọ̀ níbi ìlànà ìlú ọlọ́run làwọn fún mi. ẹ̀rí àbáwọ̀ ọ̀sẹ̀ ìgbàgbọ́ ẹ̀ rọ̀jò wọn sọ̀rọ̀ àdúgbò wọn pẹ̀lú kẹ́kẹ́ wọn mọ́ ẹ̀ ó dàbí lẹ́yìn tí a bá ti sọ fún ìjọ kìrìkì. àní máa lọ ilé ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ lórí wọn tọ́ ọba lọ ilé ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀. لقيت الله قلت الله وحفظه èrè pẹ̀lú ọ̀rẹ́ ilé yọ wá rí lórí báyìí lérí ọlọ́run ti ìjọ gbẹ̀dà ẹ̀yà mọ́ ọlọ́dà kùtà wá kẹ́lẹ́ lórí ọlọ́run ọ̀rọ̀ sùpáàlì ọ̀tà àlà ìdẹ̀ra lórí ìdẹ̀ra ìjẹ́sẹ̀ lórí ọlọ́run ọ̀rọ̀ sùpáàlì lálẹ́ ìdẹ̀ra wọ́n ẹ̀ ń tẹ̀ka bí ìdúgbà. ó rí ọlọ́run lẹ́yìn tó ti kẹ́ ìyẹn àpò yẹn wọ́n lè rí àtúnlẹ̀ ìbùnà ìbùnà ìbùnà ìbùnà òní ọmọ òkúta láàrin òní tẹ̀rí ìjọ méjì òní bẹ̀rẹ̀ ìbọ̀ òní bẹ̀rẹ̀ ìbọ̀ ọ̀fẹ́nu méjì òun lè rí ìjọ òní méjì òní ìrìn àjò ní ààrẹ òní àwọn òkú níbẹ̀ òun lè rí ìjọ méjì wọ́n fẹ́ wá rí àwọn àwọn àtàtúwọ̀n kọ́kọ́rọ̀ ìdẹ́ni àbúrò lẹ́yìn àtàtúwọ̀n wọ́n ní àbá ìfam ẹ̀ẹ́dẹ́ ọgọ́rin ló fam lọ́sọ̀ọ́sà. bí ti ṣe fáwọn bí ti ṣe hajj bẹ́ẹ̀ ni ṣe ń wá wọ́n ní bí wọ́n á yá sọ fún wa o. ikọ̀ ẹni bá lọ sí ìrìnàjò yẹn yóò sí ìrìnàjò ṣe hajj lọ́tọ́ yóò sì ṣe ọgbà ọlọ́wọ́. ìbùdó sọ́wọ́n náà ó lọ wá bí ìsìnkú àbá wa dán nígbà wọn fi ìsìnkú rẹ̀ ní mẹ́ta ní ọgọ́rùn-ún ọ̀dà ó ní wọ́n fún àwọn èèyàn níbi jàǹdà rẹ̀ kábà gbàgbé o wípé bá fi rere nípa òkú tó lọ. ọlọ́wọ́ ọba wa fi ń ṣe àdìpẹ́lẹ́ ẹ̀dọ́ rẹ̀ lókùn lọ. kábà gbàgbé gbàgbà tẹ̀lé tọ́lọ́ bá wà lọ́sọ́lá kan kọjá níbi ìsàárẹ̀ àti tí wọ́n sọ̀rọ̀ yìí nípa ìfowópamọ́sẹ̀ rẹ̀. ó tún kọjá níbi ìsàárẹ̀ yẹn níbi òkú ẹni tó ń sọ ní burúkú níwájú wọ́n lè tẹ́ ẹjọ́ sọ̀rọ̀ nípa rẹ̀ nígbà tó kú yẹn tẹ́tẹ́ tí kó wà ní ìjẹta. ẹjọ́ lè sọ ní nípa rẹ̀ tẹ́tẹ́ tí kí ẹ wọ́n dẹ́ à ń sùn sùn àgbà ọ̀pọ̀ ọ̀rọ̀ ẹ̀yin bẹ́ẹ̀ rẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run ọ̀rọ̀ àjẹlú ilẹ̀ ẹlòmí bá sọ̀rọ̀ lẹ́sẹ̀ ẹ́ àlejò àtọ́lọ́run ká ti dá. àti bàbá ti bí àwọn ọ̀dà rẹ̀ láàrin rẹ̀ ọ̀dà ṣùgbọ́n àwọn ẹni rẹ̀ àti òkúta sọ́dọ̀ wọn ọba ní ìrànlẹ́ wa tọ́lọ́wọ́ ọba ti da ọ̀dà lẹ́sìn afọ àwọn àyọ̀ ni ó lè fi wà níbi ìdìbò tọ́run nígbà ìjà nígbà tó jáde láyé ní ọgọ́rùn ọdún náà mẹ́fà ó ní wọ́n wá gbọ́ àwọn èèyàn tó ń sọ rírí pa rẹ̀ ṣe kọ́ ẹ̀jẹ̀ ló sọ ọlọ́wọ́ ọba ti jọ ìrẹ̀ bàbá àbúrò ah, àtẹ́ ogójì hajj lọ́mà sí láyé ẹ̀fẹ́ ló ní ẹ̀fọ́ bá pa yẹ wọ́n lè fi ogójì báyìí lórí lọ́mà pa òun náà padà wà á kú òun lórí ṣùgbọ́n òun tiẹ̀ kẹ́ hajj ogójì lọ́mà sí hajj yẹn lẹ́nu ní ọ̀kẹ́ yọ̀kẹ́ yìí o nínú kẹ́kẹ́ ọdún wa ibi ọkọ̀ àti àwọn ẹni tó jẹ́ ní ìtajú orí náà àbá wa báyìí ká kọ́sì wọn kọ́ láwọn náà kọ́sì ọ̀gá wa níbi tọ́lọ́ ọkọ̀ wọn ti hajj tó ju ogójì lọ́mà nínú àwọn tó ti bẹ́ẹ̀ èyí ti ti bẹ́ẹ̀ lu wọn ní mẹ́jà òun ni àbáwá sàyìn ní kùnú sẹ́yìn nínú àwọn tó ti bẹ́ẹ̀ òun ni àbáwá wọn náà ní rọ́lá bẹ́ẹ̀ ní àjẹ́ tí wọ́n ti ọkọ̀ lóko ti lọ nínú àwọn tó ti bẹ́ẹ̀ òun ni àyù asọ́fíàní nínú àwọn tó ti bẹ́ẹ̀ òun ni àgbáwọ̀ sẹ́fẹ̀ àtàwọn mi wọ́n pọ̀ jàrá wọ́n ti báyìí nípa àgbọ̀yé àdáàbò ìṣẹ̀lẹ̀ kó rí wọn kó dìbò sí kó o tí ìdí nínú ẹ̀kọ́ ọdẹ ẹsẹ lọ kọlọ kẹ ẹsẹ kọ àárí dáadáa bí tó lè ṣe ní yọba kó rí mọ́ká àti wọn fi lẹ́nu ìdájú rẹ tàbí jọrọ ìgbà tí o ti dáadáa bí gbọ́ káàkiri abẹ́nu lásìkò àbọ̀ àwọn akọ̀jù olùkálẹ̀ wọn lé ọlọ́run ní àyè ó ti di kéde lọ́wọ́ wọn wá kọ̀ fún bí a ọbẹ̀ lọ́wọ́ ọ̀sẹ̀ àjèjì tọ́wọ́ á lọ sí hajj lẹ́ni tó ní gbèsè lọ́rùn mi. ẹ̀rí nípa àgbọ̀ yìí táwọn gbọ́ yìí nínú súnà lẹ́nu sọ́kọ́lá sọ́lá àtàwọn tí ń lo súnà àtàwọn adáwọ̀ ìfẹ́ alhajj akọ̀wé ìtẹ̀. wọ́n ti ẹ̀rí hajj bí mo fẹ́ lọ sí yẹn. ẹ̀rí lọ sí hajj yẹn torí gbèsè nílẹ̀ mi nítorí gbígbèsè lè rọrùn ni. ẹ̀rí nínú ọ̀rọ̀ mi tó ń tú wa lọ́dọ̀ àbá yẹn nígbà kó òbí máa ń kó àwọn ọmọ rẹ lọ sí hajj ẹlẹ́mìí lè rẹ tọ́nu méje lọ́wọ́ táwọn ta ẹ̀yẹ owó ti mọ́ wọ́n à ń ká ọmọ kékeré sọmọ kékeré ọ̀la jì ó jì bàbá tó kú sí hajj ló ti kéde òun yẹ ọ̀la láyà lóye ẹ ẹ wọ́n wá sọ fún báyìí pé àtẹ̀fọ́jú mi sí ni ẹ́ ìbùdó mu kẹ́sì ti sọ̀rọ̀ yẹn ọdún ọjọ́ ọba á ọmọ wẹ̀rẹ̀ wọ́n ti ta àyè lọ lílá ti ta àyè wọ́n fẹ́ lọ bí wọ́n yẹ ọlọ́run kórè kó ṣe fún mi nìyẹn mo ti lọ síyẹn nínú ti dá àwọn ẹni ìdájọ́ eré wọ́n bá fà ní ilé ọkùnrin àtọ́gbè mẹ́rin wọ́n ti gbogbo ọ̀dọ́ nínú òun máa ń fi hajj tiẹ̀ wọ́n ti sórí bẹ́ẹ̀ wọ́n tó tó kù láyé ọ̀sà sọ́ọ̀lẹ̀ ọ̀sà sọ́ọ̀lẹ̀ fún ẹnì kan náà àwọn ẹni rẹ̀ ẹni rẹ̀ ti gbà sọ́ọ̀lẹ̀ rẹ̀ àtọ́lẹ̀ lọ́wọ́ àti ẹni kó tó kúkú yẹn ń bá fílíkù tí tó kéde o àwọn ọmọ olùkà wọ́n sára kàkà hajj ṣàtọ̀ wá sí hajj jẹ wọn. afárá jẹ́ abíọ́ òdòdó yìí abíọ́ ọ̀rọ̀ wọ́n ní kí àdéhẹ́ kéde o ti sàárà pẹ̀lú nílé hàpọ̀ ẹ̀yọ̀ kan fún ọmọ olùkà àbálẹ̀ mo nífẹ̀ẹ́ sí ju hajj lẹ́yìn hajj tọ́yẹ kó o ṣe wọ́n ti pariwo yé ti rẹ̀ pé ìyá ń já wọn kó ìyá ń já wọn orúkẹ ìyá ń já lẹ́yìn bàbá mi wọ́n sọ pé hajj lórí hajj ni wọ́n bọ́ àwọn ẹni rẹ̀ gẹ̀ wá lọ́tọ̀ ẹ̀yẹ kó yẹ kó o láti fi kọ́ta àwọn ẹni ìdájú rẹ̀ ẹ̀yẹ ẹni tó já lẹ́yìn àbí ẹni tí wọ́n jẹ́ wọ́n ní ìrẹ̀ tọ́jú ojú ti ti èmi tọ́jú ọjọ́ sábìtì lọ́dọ̀ ẹ̀lẹ́dà rẹ̀. ìwà àpàdé ọlọ́run kọjá sí pèsè wà lọ ilé rẹ̀. ìbí ọlọ́run bẹ́ẹ̀ ti kẹ́rù láàrin àkójọ ti wọ̀ ẹlòmíì ti agẹnẹgbẹ tó ń pọ̀ ọmọ ìjẹ́rẹ́ ọlọ́run ọ̀kadà tó ń pọ̀ ẹ̀ wọ́n wọ́n sáré. ẹ̀wọ́n pé iná tó lè ti ọ̀pọ̀ wọn ló dé lápò sọ̀rọ̀ ìgbà ọba dé tó tó ẹ̀sìn ní tó kéde kẹ́lẹ́ wọ́n yẹ kí owó ọ̀hún ẹ̀sìn lọ́ba yà wọ́n padà lọ́ba ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n ẹ wá rí abáyé ló ti ti rí kí n pàdé ẹlẹ́dà mi kí máa wá lọ bẹ̀rẹ̀ ọlọ́run bá òun jọ sí wọ́n náà fà á sí òde lọ sí mọ́tíkà láti mọ̀ sí rẹ̀ five hundred kilometer òun súnmọ́ ní ọgọ́rùn-ún báwọn kilometer lókè lórí lọ sí mọ́tíkà lórí láti mọ̀ asúnmọ́ kájọra yìí ló ti dà ẹ̀ ọ̀rọ̀ ìlànà ìlọsílẹ̀ lọ́sí lọ́jà nígbà olú ó ti fẹ́ tẹ̀ ẹ̀ lóge mi. kájọ ilé ìlà àwọn ń gbọ́ lọ́dọ̀ àwọn bàbá tó ó rí lọ́bọ́gà ní pè é lọ́bọ́gà ọ̀. wọ́n rí lọ síbi tí wọ́n ti rí omi ni. tọ́ba ti wá débi ẹ̀ ẹ̀ fọ́sùdán ibẹ̀ ni wọ́n bá tún ìdè tọ́ba ti rìn bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá sọ òkú ní dọ́là ìṣòro ní júdà èmi tó wá rìn láti fi kò sí wọ́n lè rìn bí mọ́kà omi là omi bẹ láàrin ọ̀dọ́ wa ìdí ìdí mọ́kà. ṣùgbọ́n èmi nígbà tó fi pé ọ̀dẹ gbágbágbá ní láti mẹ́tìnà ọ̀rìn lọ sí mọ́kà nígbà òkú pé ìfẹsẹ̀ ló ti ó sì sọ ọlọ́run bá ro ìwòsàn. àbáwá ọlọ́wà jáde pẹ̀lú wọ́n ní ọjọ́ ọdún sì ní máa ń jáde lẹ́ẹ̀mejì méjì. yóò jáde lẹ́ẹ̀kan láti ọdún hajj yóò tún bá wọn ẹlẹ́ẹ̀kejì láti ọdún ọmọràn. bákan náà àdìsífà bọ́lá ọ̀dọ́ ni ẹ̀rí máa ń yọ oṣù ìrọ̀l oṣù ti hajj àti ọmọràn oṣù ti olùwò ti ti ní ọgọ́ta. ọlọ́run bá ti káwọn náà ẹ̀ lọ́tún ẹ̀yìn wọn náà bá ẹ̀yẹ lọ́sẹ̀ tó eight times ìgbà láàrin ó ti fáànù owó ni máa wọn fún wa tún máa fi àlàáfíà dé wọn níwájú yóò ní àgbàdo tí náà gbogbo àti alálàáfíà àti ìlọrin alọrin ọlọ́run bá tó ti gbà lẹ́nu wa ìgbàlódé wa tó ń bẹ́ẹ̀ lọ ọlọ́run bá ti wọ́n ní ìgbìmọ̀ lásán ìgbìmọ̀ ló ti bẹ̀ wọ́n lọ sí ìjọsìn náà kò sí ìlọrin wa àwọn náà dàbí lọrin ọlọ́run bá ti jágúlé lọ jágúlé lọ sí àwọn ìṣáájú rẹ̀ ọlọ́run bá ti bá ti tẹ̀wọ́ àwọn ìṣáájú rẹ̀ wọ́n ti ti wọ̀ ẹ̀yà ọlọ́run bá ti sá Allah'a emanet olun. شواهد الله عندما الله سبحانه وتعالى أخرج من العزيز الله تخرج الله الله تخرج الله كيوا قلت لك أقول لك أقول لك أقول عندما الله سبحانه وتعالى هل كتاب الله تخرج الله هل كتاب الله تخرج الله Òbí ẹ̀jú tẹ́lẹ̀ bọ̀ fẹ́ wá sí níbi báyìí àti láwọn ayé bí ọ̀dọ́dọ̀kùnrin alẹ́ mi wà ọlọ́run alẹ́ mi wà ọ̀gbìn gbàgbọ́ bá ẹ̀jú tẹ́lẹ̀ bọ̀ wọ́n láyé kẹfẹ́ sọ̀rọ̀ àgbẹ̀dẹ́yà ẹ̀jú tẹ́lẹ̀. وبارك على محمد وعلى ال محمد كما صليت وبارك على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قوم الى صلاتكم ورحمه الله وبركاته.